أعوذ بالله من الشيطان الرجيم ولقد خلقنا الإنسان من سلالة من طين بسم الله الرحمن الرحيم ولقد خلقنا الإنسان من سلالة من طين ثم جعلناه نصفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين. أصدقكم الله هذا سبحانه. إلي سيوسي عنو لا توفي قليل. إلي سي قلتك عم الجلوبو سكسين. نينو أصور رمضان. أجمعه أتيضا من يجمعه àti ọdún mẹ́tàdínní àádọ́ta hijira. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Ní ìtẹ̀síwájú Nusratul Mu'minun, a máa tẹ̀síwájú ní àyà ẹlẹ́ẹ̀kejì lálẹ́lẹ̀ bẹ̀rẹ̀ láti gbé. Níbi tọ́lọ́wọ́n bá ti fẹ́ máa sọ fún wa nípa ayatullahi fi tàtọ́wó lè ìsáàlì àmì ọlọ́run ọba sọ̀hánà ọ̀rọ̀ tààlà nípa bí ìdàgbàsókè ṣe ń bá tó ṣẹ̀dá èèyàn láti bí ìyẹ̀pẹ̀ ìyẹn ádámù nìyẹn èèyàn tún padà ń wá láti bí omi díẹ̀ àti ohun tí tún bẹ lẹ́yìn omi díẹ̀ ọlọ́run ọba sọ̀hánà pọ́npọ́n ní rò nípa ìpínlẹ̀ ṣíṣẹ̀dá èèyàn. ọlọ́run wa ni wọn lọ́kọ́lẹ́ kọlọ́kùn ní ìǹsà nàmi ṣùlá láti ìpín. ولقد ولقد خلقنا الإنسان من سلالة من طين. ọlọ́run ní pápá àti dáàyàn látinú sùlálà láti inú yẹ̀pẹ̀ mi ń fi di tọ́lẹ́rọ̀ pẹ̀lú alẹ́ yẹn tí wọ́n dáhùn ádámù àlejò sọláàtò sàláàmù ọlọ́run dá mi ń sọ ìsọ́ọ́lì tí wọ́n tọ́ dàbí ìkòkò mìhàmà ìmàsùnmùn nínú ẹ̀rọ fọ́ ìbùn jẹ́rìí sọ́bárí rahimahullahu ta'ala. wọ́n ní wọ́n pe ádámù ní fíyínà wọ́n pe ní fíyínù ẹ̀rọ pọ̀ nítorí pé ni wọ́n ti dá. bákan náà kọ̀tádà rahimahullah wọ́n ládámù ọwọ́ láti di ẹ̀rọ pọ̀ eléyìí ni ìtumọ̀ tó ń hàn jù òun lọ́dẹ̀ ìtumọ̀ jù nítorí pé ádámù àléhìn bí ọ̀sálá ọjà sí pé ẹ̀dá ni ta dá láti di yẹ̀pẹ̀ ìyẹn ádámù àléhi sọ́lábì ọ̀sẹ̀dáàmù. bọ́lá ń ṣe kó sọ nínú áyá ní ìtìjọ ní áyá sì rí àmì kálákálá sọ́hún mi ìjọra. ومن آياته أن خلق لكم من تراب. àdínà àwọn àmì káàfin mọ́lọ́hún lọ́lọ́hún fún un lọ́lẹ́tọ̀ọ́sí ọ̀sẹ̀ lódodo òun ni kọ́lọ́ wọn bá darí láti bí yẹpẹ̀. Thumma idha antum basharun tantashirun. Lẹ́yìn ìgbà yẹn padà wá di abara tẹ̀ ká sórílẹ̀. الإمام أحمد رحمه الله تعالى عن أبي موسى عن النبي صلى الله عليه وسلم mọ́là nẹ́bí sọ́lá ìfẹ́. Inna Allaha khalaqa Adama min qabdatin qabdaha min jami'il ard. Wọ́n ní ọlọ́run ọba subhanahu wa ta'ala, ọ̀dà nẹ́bí Adam láti bí ẹ̀kúnwọ́ kan. Qabdaha min jami'il ard. Tó ṣe fọ́lọ́ wọn bá ẹ̀kúnwọ́ yìí pẹ̀yẹ́ níbi gbogbo lẹ̀yẹ́ yẹn ọlọ́run ti bù. فجاء بنو آدم على قدر الأرض tọ́ àwọn ọmọ ànábì ádámọ̀ wọ́n wá wà ní ohun tí bí tọ́lọ́hun ti kú yé pẹ́ ni. جاء منهم الأحمر والأبيض والأسود. ẹ̀hẹ̀ àwa padà nínú ọmọ ànábì ádámù ẹni pupa inú rẹ̀ yè pẹ̀ sí ọba dẹ́dàbù ààrẹ ni funfun inú rẹ̀ yè pẹ̀ tọ́ba dẹ́dàbù wọ́n lẹ́ àṣíwájú ààrẹ ní dúdú bí ìsíwá. wọ́n bẹ̀rẹ̀ iná dáa. nínú rẹ̀ ìpẹ́ tó bá dẹ́dá bù kọ̀ bẹ́ẹ̀ náà dáríkà àti tí ń bẹ láàrin kòtò pa ọkọ̀ kò dúdú. pẹ̀lúkọ bí tó wà tọ́yí bò wá bẹ̀rẹ̀ iná dáa lè. lọ inú rẹ̀ ààrẹ ìtọ́ da ààrẹ ìtí ọ̀dà àti tí ń bẹ láàrin méjèèjì. báyìí ni àbùdá ó dùn sí bẹ̀rẹ̀ bá wà rẹ̀ àti àlùmọ́ mo fi rí ní sọ pé hadith ní dídáradà hasan ó ti lálàáfíà bẹ́ẹ̀ ọlọ́wọ́ ń sàlàyé bí sẹ́dá yẹn ti ń lọ lẹ́yìn tó lọ́n dá ádámà láti bí ẹ̀fẹ́ ọlọ́run tó máa jà àgbà wọ̀ ọkọ̀ bàtà ń ثم جعلناه نطفة في قرار مكين lẹ́yìn wá gbà yẹn ọlọ́run gbé ìṣẹ̀dá yẹn kalẹ̀ nínú tó fa omi díẹ̀ ọ ẹ̀mí máa pè lómi òórùn àbí kan sọ fún mi lọ́gbọ́lọ́gbọ́ tó fọwọ́ kan ní. omi díẹ̀ ọlọ́run dáhùn èèyàn rẹ̀ láti bí omi díẹ̀ lẹ́yìn ìgbà yẹn fi kọ́ra rẹ̀ máa kì í e rẹ̀. nínú ọlẹ̀ àbí ká pé ní àkòlùkẹ́ èyí tó fara kalẹ̀ àrọ́hìn àkòlùkẹ́ ọlọ́run ní kó omi yẹn wà nínú ẹ̀ bó ti wà nínú àyà mi ìlà kọ́dà rí màá lò ó dàsìkò kan ọ̀kọ̀dáwọn náà sọ́dọ̀ ìmọ̀lùkọ́ ìdìrú náà àwa pé gbogbo rẹ̀ mọ́ndàlá wa lọ́wọ́ bá bá ń pé gbogbo ẹ̀ ọlọ́run lẹ́yìn ìgbà tí a ń dá yẹn láti bí omi díẹ̀ yẹn nínú àpòlùkẹ́ tó farakalẹ̀ ìyẹn ibi tí àwọn obìnrin máa ń gbé ọmọ sí tọ́lọ́run máa ń gbọ́ ọmọ sí fáwọn obìnrin. ثم خلقنا النطفة علقة ثم خلقنا النطفة علقة Ọlọ́run nílé ìgbà yẹn a wá sọ àfẹ̀dá ẹ̀jẹ̀ dídì àbí ká sọ pé a sọ omi lọ́gbọ́rọ́ àbí omi díẹ̀ yẹn a sọ di ẹ̀jẹ̀ tó dì omi tí ń tira wọn lọ́gbọ̀ngbọ̀n yẹn tí máa ń jáde ní sólógbè rọ́jò ìwọ́wà sáà ń jáde látẹ̀yìn ọkùnrin ó lè jáde láti egun gbáàyà obìnrin. omi díẹ̀ yẹn àwa sọ di ẹ̀jẹ̀ bíbì. ثم خلقنا النطفة علقة ẹ̀rí afáwa ìkírímọ̀ wọ́n lè jẹ́ náà ni òun ni alákọ̀ọ́yàn. فخلقنا العلاقة مضغة فخلقنا العلاقة مضغة Ọlọ́run la wá fún padà sọ ẹ̀jẹ̀ dídì yẹn di bá sí ẹran. Èyí ni ẹ lè gbé sẹ́nu yóò jẹ́ sàmùsàmù. Àti bó ṣe rí tẹ́lẹ̀ nìyẹn. Láṣà kìlà fi ha kò sí ṣèkù kankan nù ẹran yẹn. Ọkọ̀ wà ní bá sí ẹran. Bọ̀dẹ̀ sámi ojú sámi etí nínú ẹ̀ bó ṣe rí tẹ́lẹ̀ nìyẹn. فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما Ọlọ́run la wá tún padà sọ mọ́tòkọ̀. Bá ti ẹ̀rẹ̀ yẹn tó wá padà gbé gbogbo ìtumọ̀ ẹgbẹ́ ìṣàkàlì náà ha. A ní kó fọ́ọ̀mù, kó fọ́ọ̀mù orí, ọfọ́ọ̀mù ọwọ́ méjì, ọfọ́ọ̀mù ẹsẹ̀ méjì pẹ̀láwọn ikú rẹ̀ àti sàn rẹ̀. Wàkàkáwùnà lẹ́rìndọ́ máa láhàmá. Ọlọ́run la tó wá da ẹran bọnú egun yẹn, adẹ́rẹ̀wò. Ìyẹn ni pé wọn tí ó gbé egun nìtẹ́gun òfin ní sáàtà látà àtàrẹ̀wò. ثم أنشأناه خلقا آخر. Ọlọ́run lẹ́yìn ìgbà yẹn, àwa sọ di ẹ̀dá míì kí nìtúmọ̀ rẹ̀. Afẹ́mi sí la, lọ́ba yíra padà, ọ̀dẹ̀dá ti ń gbọ́ ti ń rí ti ń tura ti ń yíra padà tó lè kó lójú kan náà ìtumọ̀ kárí kọjá ákàrà kọtàbà rọ́kà lọ́wọ́ àǹtàlú lẹ́kọ̀ọ́lẹ́kì. kọtàbà rọ́kà lọ́wọ́ àṣánú lẹ́kọ̀ọ́lẹ́kì. nítorí bẹ́ẹ̀ títóbi ọlọ́wọ́n ọba eléyìí tí ó dáa tó fi ń da ìṣòrí àṣẹ̀dá àlàáfí látọ̀dọ̀ àbúlá ìbùnà àbáṣẹ́ ọdí aláwọ̀dálá nínú wọn wọ́n ní tó máa ń ṣá náà ló kálí pàwọn àfàrà àwa tó padà wá dá ní ẹ̀dá mi ìyẹn ni kí a gbé láti ṣe sí kan bọ́ sí sí kan olùpàdà jáde ní síkúlù ọ̀pọ̀lọ̀ àwọn abẹ́rẹ́ sí ní dàgbà díẹ̀ díẹ̀ ọlàlà ọdọ̀dọ̀ ọdọ̀ ọmọ thirty years ọdàgbàlagbà àwọn adarúgbó alimami ahmed rahimahullah ta'ala. fi musnadihi an abdullahi هو بن مسعود رضي الله عنه قال حدثنا رسول الله صلى الله عليه وسلم

ثم يكون علقة مثل ذلك lẹ́yìn ìgbà yẹn yóò wá di ẹ̀jẹ̀ títì lógójì ọjọ́ mi ó ti dé títì. ثم يكون مضغة مثل ذلك. lẹ́yìn ìgbà yẹn ó tún máa padà bí bá ti ẹran lógójì ọjọ́ mi ó di wọ́n rà tó títì tí ṣe fọ́ọ̀mọ̀n. ثم يرسل إليه الملك. lẹ́yìn ìgbà yẹn á wá rán màláìkà sí. ويؤمر بأربع كلمات وقع لا شعر مين رزقه wọ́n ní kọ́ kàkọ́lẹ̀ kí ni jẹun àfi gbàtà wà lóṣù mẹ́rin ni wọ́n ti kàkọ́lẹ̀ rẹ̀ sí wàá lówó ni àbí wàá tó sí ìgbà tó yẹrẹ wà lóṣù mẹ́rin ló ti parí wà á jálè yìí. wà á jálè yìí. ẹ o ìlú lẹ́nu yẹn máa lọ sí ákún kékeré ni àbó máa darúgbó. wà á má lè yìí. iṣẹ́ wo ni wọ́n máa ṣe. Fàhálì húwà ṣẹ́kì yóò ná ò sàárín. Tó lórí ikú máa yà ní àbó lórí rẹ̀, gbogbo yẹn ti parí nígbà tó wà lóṣù mẹ́rin. والذي لا إله غيره علم في قرى أن تأتلني صلى صلى صلى في الله إن أحدكم لا يعمل بعمل أهل الجنة عن البكرين يوم أسف يوم أهل الجنة حتى ما يكون بينه وبينها إلا براء تجربوا نيكم لا عن الأسال الجنة جمهور كفر الله ويسبق عليه الكتاب ما قاله تبواجه له بعمل wọ́n bá parí ọ̀rọ̀ rẹ̀ títí ọmọ náà yọ́kà padà wọ́n náà ni. Adúgbẹ́lò mi ń bẹ tí ọmọ àti ìfẹ́ ọmọ náà. Àtàmà yẹ́kùnù bẹ́yìnà hùwọ́ bẹ́yìnà ha ilẹ̀ yusabbiqu alayhi al-kitab. Àkọ́lẹ̀ ọba yọba ṣáájú rẹ̀. Yaqtimu lahu bi'amali ahli al-jannah. Níbi tí ó padà parí ọ̀rọ̀ ara rẹ̀ sí ni tí ọmọ àlùjọ náà. Yadkhuluha. Wọ́n padà Ọba tó dájú ní àṣẹ̀dá bẹ́ẹ̀ yí lọ́wọ́ ọlọ́run yíra rẹ̀ nígbà tó láwọn bá sọ kágbára rẹ̀ ti tó báànú rẹ̀ ti tó nípa bó ṣe sọ omi díẹ̀ bó ṣe ti ń jẹ láti ṣe sí kàkọ́ tó ṣe sí kan tó fi wá padà dé èèyàn tọ́tọ́ gba sáà rí tọ́lọ́run fi wá yẹra rẹ̀ ọlọ́run tó máa ń lẹ́kùn bá dáadáa nígbà sáwọn yìí tó innakum ba'da dhalika lamayitun. Tẹ́ bá wá lóun fẹ́ lò láyé tán yóò kéré ní ọ̀pọ̀ ni. Lẹ́yìn ìgbà yẹn, ẹ padà dòkú. Thumma innakum yawma al-qiyamati tub'athun. Ẹ kẹ́ wá ti pé bẹ́ẹ̀ bá kú ti tán. Ẹlòmí ìjọba sọ ọ́gbọ̀n kò ìdúkú lọ. Àà, ẹ̀hún ti bẹ lẹ́yìn ẹ̀fàjọ́ òde lọ ilé ìrọ̀sán náà fẹ́ ilẹ̀kùn lọ́gbọ̀n ọ̀láwọ̀kún náà ìdáàbì sí náà torí kíná lákàtà lèmọ́ òòtú rọ̀ hátàkó lè hayé wọ̀lákínná ìdáàbì sí náà bọ̀rìsínà wọn tí a lò náà ìdáàbì náà torí Tó bá jáde pé tàà bá kú, wọ́n á fi wá lẹ̀ ní kò sí nǹkan kan lẹ́yìn rẹ̀ mọ́. Rọ́hátà kúlè háyé. Ọba sì jáde pé ikú yẹn máa jẹ́ ìsinmi fún gbogbo ẹni tí ń jáláyè. Wàlákínná, ìdáàmìtì náà bọ̀ Àmọ́ tàà bá kú, wọ́n gbé wa dìde, wọ́n ló sí àlùbáàdà òun, à ń Wọ́n ló sí àlùbáàdà bàdà ọ̀hún àrùn kó lè ṣe é wọ́n bí wá ní gbọ̀ǹkọ́n gbọ̀ǹ lọ́sẹ̀ bọ́ lọ́sẹ̀sẹ̀ lẹ́yìn wọ́n béèrè ojúkú lọ à wọ́n ti bẹ̀lẹ́ yẹn àfàjòjì lọ kí ni ẹ bá fún sàárè gbà ọyà àtàkọ́rọ̀ ẹ̀sùn wọn wájú sàárè mẹ́ o sàárè yìí dẹ̀rẹ̀ kí mọ́ kí ni ẹ jí àánú rẹ̀ kí ẹ bá rọ́ọ̀dọ̀ àwọn ìyapa kan bíi kéèyàn má bo ìhòòhò rẹ̀ bíi títí ń tọ̀ àbí kọ́tọ̀ títọ̀ má sàn dáradára rẹ̀ lóbi àtàrí o bíi kéèyàn máa jẹ owó èlé bíi kéèyàn máa pa irọ́ bíi kéèyàn máa ṣe burúkú ṣeré bíi kí èèyàn lọ kírun láì wà ní mọ́tótó bíi kéèyàn jáwèé láì nídìí ọ̀sán jáwèé láì nídìí ẹ̀rí yọ fàyà sàárè fún yẹn ìkẹ́ sàárè tuntun bẹ wọn ìtàn bá wùwà rẹ̀ iná bá kújọ sí wọn lẹ́sùn ààrẹ tí ń ka tàbárọ́kà àbẹ́ntọ́ lọ ibi tí wọ́n gbòdè wọ́n ti fẹ́ fẹ́ dáàbò bò lórí òun náà lọ ṣiṣẹ́ mbẹ́ pẹ́ wá kú bẹ́ẹ̀ dà àdúgbò sì kú bẹ́ẹ̀ àwọn tó lè fa ìtẹ́ sàárè fún yẹn fi ń rí tẹ̀ra nù sàárè lẹ́yìn sàárè àfà gbèdéwà ìkọjá bí afárá àgbàrá ti wà o ebi afárá káwa mọ̀ láyé bí báyìí odò ní máa ń bẹ ń sálẹ̀ rẹ̀ mọ́ yẹn iná ló máa wà ń sálẹ̀ rẹ̀ bíṣẹ́ rẹ̀ bá ṣe dáa tó ni wàá ti kọjá bẹ́ẹ̀ pẹ̀lú fàájì bíṣẹ́ rẹ̀ bá burú sí pẹ̀lú àwọ̀ kọjá bẹ́ẹ̀ ẹ̀rí kò túmọ̀ bẹ́ẹ̀ o bóde tún bẹ wọ́n pè ní kọ́ńtọ̀rọ̀ kọ́ńtọ̀rọ̀ yẹn láàrin nẹ́sàlẹ̀ jẹ́ mẹ́lẹ̀ ọ̀hún ẹnìkan ò ní jẹ́ ní ná ọ wá wọ náà lọ́lọ́ pẹ̀lú bò láì níyanjú gbèsè tó bá jẹ́ ọmọ àlùjẹ́ ẹnìkan ò sí níjọ́ ọmọ àlùjẹ́ náà kọ́ kí ọmọ náà àbí kọ́ yanjú rẹ̀ bẹ́ẹ̀ bí náà pẹ̀lú kọ́ ìtọ́ra ẹ̀ ìṣirò sẹ́fẹ̀ ẹ̀rẹ́ bí akú ọ́sẹ́lẹ̀ ènìyàn ìṣirò sẹ́wà wọ́n kù dáwà tó jọ yàn ìsìnkẹ́ ń bẹ ọ ẹni ọmọ níta ọ̀hìn ló sì fi súnmọ́ ànẹ́bí ní olùsítọ̀ ọlọ́lọ́ àlùkùnrin gbogbo àwọn kí náà yẹ yìí kú ni o kó fẹ́ kó tó fẹ́ wàá kan ilẹ̀ sàn ṣé náà náà lọ ni àbálòjá náà ọlọ́pàá ti wá ní àlùjá náà. So nípa bẹ́ẹ̀. Ọmọ ìnàkùn bá àdàdà àlíkà lánà yìí tó. A ní lẹ́yìn ìgbà tẹ́ bá gbáyé dìgbà tọ́lọ́run kẹ lòó dà lẹ́yìn ìgbà yẹn padà wá dòkó. Ọmọ ثم إنكم يوم القيامة تبعثون لين بعين جو من القيامة هم بدوات بين دي wọ́n bá gbé yín dídé láti lọ jèrè iṣẹ́ yín wọ́n sì sìn ròyìn alùpùpù fẹ̀sán iṣẹ́ rẹ̀ ilé ayéra ń fàkà ríro téèyàn bá ti rere yọ̀ọ̀gbà rere àyíní ṣàrọ̀ ń fàṣàrọ̀ ń téèyàn bá ṣe bí yọ́ gba bí ẹnìkan gbin àlùbọ́sà kó ká ẹ̀fọ́ téèyàn bá gbin náà ni ó wù ọba dọ̀là nítorí bá ṣe lọ́gbà nítorí pé ọmọ ọrọ̀ kúta bí rẹ̀ kìí salábòsì fáwọn ẹrú rẹ̀. ولقد خلقنا فوقكم سبع طرائق ولقد كنا عن الخلق غافلين ولقد خلقنا فوقكم سبع طرائق وما كنا عن الخلق غافلين Ọlọ́run ti sọ nípa àmì ìyanu rẹ̀ nípa ṣíṣẹ̀ ìdánìyàn láti bí ọwá tó fẹ́ sọ àmì ìyanu rẹ̀ <clears throat> nípa bó ẹ̀dá sámà ọlọ́run tí ó yá ọ̀rọ̀ sámà méjèèjì mọ́ ìṣẹ̀dá yẹn <clears throat> lọ́pọ̀lọpọ̀ ìgbà tọ́lọ́n bá ti sọ nípa ìṣẹ̀dá sámà àti ilẹ̀ pẹ̀lú dídá yìí máa ń pápọ̀ bẹ́ẹ̀ níbo ní aláwọ̀dẹ́là àríkù samáwá tí aláwọ̀dẹ́ àkùbárù ní alfinnáà. Lọ́kọ̀lẹ̀kù samáwá tí wọ́n arúgbẹ̀ àkùbárù ní kọlfinnáà. Wọ́n lè jẹ́ lọ yẹ yí, ṣíṣẹ̀dá sánmẹ́ àti ilẹ̀ tóbi jẹ̀dẹ́ ìyẹn lọ, ẹ̀yìn náà òbí sánmẹ́ àti tó. Tàlà wà lẹ́gbẹ̀ẹ́ sánmẹ́, tàbí wà lẹ́gbẹ̀ẹ́ lẹ̀. Wọ́n lè bá ti bá ní ìdájí ọlá ní gbogbo àsùbá àjọ ìdúmọ̀ tó ti pé ọ sọ nípa láti bẹ̀rẹ̀ rẹ̀ ìbẹ̀rẹ̀ sájídà tẹ̀dá sánà àtìlẹ̀ yóò tún wá sàlàyé títẹ́ dá èèyàn láti jẹ́ ọ̀rọ̀ yóò tún sọ̀rọ̀ àìkìyàwó àtẹ̀sán قال ولقد خلقنا فوقكم سبع طرائق ولقد خلقنا فوقكم سبع طرائق قالوا لا تدعسوا من نجي sókè yìí wọ́n lè lè ilẹ̀ fún jọ ọ̀rọ̀ ọlọ́run tọ́lọ pé ìsábíhù láhú sàmáwàtú sábíhù wàlá àrùdù ọlọ́run ní sábọ̀mọ́ rẹ̀ sánà méje àtìlẹ̀ àti gbogbo ọlọ́run tó sọ láàyè ní alamtarau alamtarau kayfa khalaqa Allahu sab'a samawati tibaqa ọlọ́run ti sẹ̀rí ní bóòlù ọlọ́run ti dá sánmà méje nípele Ọlọ́run tó sọ láàyè mí. Allahu lẹ́bí kọ́lápọ̀ fábí àsàmà wá. Alọ́lọ́run yẹn lọ dá sánmà méje. Wà mílẹ̀ láàrùn bí ní Ìsìláhún. Ó tún dálẹ̀ náà ní méje. Yàtọ̀nà zẹ́rù lámùrù báyìí náà. إن الله قد أحاط بكل شيء علما أتبك إليه مريض الله أبا سبحانه ìmọ̀ rẹ̀ fi yí ká gbogbo ohun gbogbo kò sí ohun tọ́lọ́wọ́ bá wọn báyìí náà ló ti wá rí nígbà ìfọlọ́dún ọ̀làwọ̀dẹ̀ fàlásínà Sámẹ̀ méje. Wa ma kunna 'anil khalqi ghafilin. Ọlọ́run la fọ́nú fọ́ra nípa gbogbo ẹ̀dá wa. Ọlọ́run mọ ohun tí ń wọnú lẹ̀. Bí omi. Ọlọ́run mọ ohun tí ń jáde nínú rẹ̀ bí irúgbìn. Ọlọ́run mọ ohun tí ń sọ̀kalẹ̀ láti sánà bí ìkẹ́ rẹ̀ àti wáyìí ọlọ́run mọ ohun tí ń gun sánmẹ́ lọ bí àwọn tí olóore àtọ̀rọ̀ sọ́ta ọlọ́run bẹ pẹ̀lú yín níbi yóò tẹ́lẹ̀ wà ọlọ́run bá sì rí gbogbo ohun tẹ́ ń ṣe ọlọ́run bá sọ̀hánà sẹ́mẹ̀ kankan ò lè dí dàgá rẹ̀ ilẹ̀ kan ò lè dí àbí ká sọ pé sẹ́mẹ̀ kan ò dí sẹ́mẹ̀ kan ilẹ̀ kan ò dí ilẹ̀ kan òkè kankan ò sí àbí kó ti pọ́lọ́run ọkí ní bẹ́ẹ̀ fi gbogbo òkè mi ibùdó kí o sùn àbíkọ́lọ̀ mọ̀ fi ń bẹ́ ní òjò yẹn ọlọ́run mú ń ka gbogbo fi ń bẹ́ ní òkè ọlọ́run mú ń ka ayé ìfẹ́ ọlọ́run mọ kó fi ṣe bí pápá ṣe pọ̀tọ́ ọlọ́run mọ bí igi ṣe pọ̀tọ́ وما تسقط من ورقة إلا يعلمها وما تسقط من ورقة إلا يعلمها إوتوا للدجابة أتطلع بنما نقار ولا حبة في ظلمات الأرض ولا رطب ولا يابس إلا في كتاب مبين بكنا هو رجعني باب sínú òkùnkùn ó tuntun ní abọ́gbẹ́ ẹ̀là bèèdà mọ́bí àti kó wà náà kọ́lẹ̀ tó ń rẹ̀ pèsè pèsè sọ́bà dẹ́dà ẹni kí wọ́n lè fààyàn ẹni kí wọ́n lè ṣèyàn ẹni kí wọ́n lè sọ̀yàn dálẹ́yìn àwọn àgbẹ̀ wọ́n lò ògùn ẹnìkan ogún wọn lò wọ́n lò ràwọ̀ ìràwọ̀ wọ́n lò táǹkọ̀ ọmọ oníràwọ̀ tẹ́lẹ̀ ọlọ́run tó lóhun dáráwọ̀ sí ọ̀bá fún èèyàn níràwọ̀ wọ́n ló gún rẹ̀ rí wọ́n lárí sí kí rẹ̀ kọ̀tẹ́jì kẹtọ́ lè sí kọ̀tẹ́jì tó lè pààyàn àfọ́lọ́ tó dàbẹ́ nìkẹ́ bá lé nígbó òun sọ fún wọn sáàgùn òun sì fi sọ ń bá òun sì kú ọ̀gá rẹ̀ sọ ibú lásẹ̀

mọ́ lọ́hùn nígbà tára bá jẹ́ ọ̀yà àríwúká fi ṣe tà ọlọ́run ọmọ wọn náà nígbà tára bá ní ọ́ ọlọ́run má jẹ́ àmọ́ nira ọlọ́run kan gba gba àwọn akọ́jọ́ tó ti wa àwọn ọ̀rọ̀mọ̀ tó ń ká gba ọlọ́run kan